abanu gbogbo wọn ka alukoran lọ ṣe kíyàn sálámù sí wọn téèyàn lè mọ̀kàn máa bírèkì koran tó ń kà láti fi dáhùn lónìí àbí kíyàn kàn wọ mọ́sùkù máa yan lọ́fíà tẹ̀ lọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. bá a san àwọn apá wa ní ìsan dáadáa. Na ìbéèrè tèmi ni pé tí mọ́ọ̀sì bá wà, tó yẹ pé ẹni tó ń darí mọ́ọ̀sì yẹn tẹ̀blígì ni. Then a ti pè tá kéèsì láìmọye agídí ló ń dà sí wọ́n ti wá fẹ́ rí ẹni tó ń pè sákèsí ẹni ẹni tó le koko tó àwọn èèyàn dẹ̀ ń tẹ̀ fún tẹ̀blígì yẹn ládàá kan rí pé sáfà ìbá ti ń sọ̀rọ̀ ìpínyà máa ń fẹ́ wá kò fẹ́ sí ìṣọ̀kan mọ́ inú mọ́ọ̀sì tó ti wá fún wọn ní gap so gap yẹn tó wá fún wọn yìí látàrí pé nísìnyí ìṣímà dán ṣe lọ yẹn òun ni ìmáàmù bẹ̀ ìmáàmù mọ́ọ̀sì yẹn ó gba ìṣímà lọ sí ìjáde come to now we still dey sẹ́ni wá sọ pé ẹ̀wò tí ó máa jẹ́ pé kò tẹ́lómi ló máa yanjú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin bàbá tẹ̀yìn fáta igun òdúró ṣé bí ẹ̀sìn máa máa ṣe lọ́nà ẹni wá ń darapá ṣóun lè tún ṣe ìgbìyànjú pé bóyá tó máa gbóhùn láàyè kó máa ṣe dáhùn àlọ́ńbẹ̀ àbí kó wulẹ̀ stop pátápátá. فضيلة الشيخ المحاضر تاجدين عثمان تفضل ẹ̀dá àwọn ṣe gbọ́n àbẹ̀rẹ̀ yẹn àbí kí n rọ. naam a nígbà tí àwọn mọ́ṣáláṣí tí àbáwọn yẹn tí wọ́n ṣe tìláwà ṣe alìsálámà tí wọ́n àbí ká fún wọn lẹ̀ kí wọ́n bá bíríkì kùránì tí wọ́n ká ojúṣe wa ni pé ká sálámà sí wọn. ọlọ́ni wáìfà dakhaltum buyutan fasallimu ala anfusikum tahiyatan min indillahi mubarakatan tayyiba tẹ́ bá wọlé kan sálámà síra yín kódà tó yẹ kó ọ náà lọ wọlé tí ó bí fi yẹn bẹ wà sálámà sí èyí tó ju pé ka alukur'ani lọ ni pé kírun ẹni tó ń kírun lọ́wọ́ tí ò lè sọ̀rọ̀ torí pé tí Abdullahi bin Mas'ud nínú tó gbà ní hadith ni pé inna fi salati shughla àìrójú àìráyè báyàn tí a bá lórí inú kò lè sọ̀rọ̀ tí è sára àwọn tí èdè tó fi túnmù ṣe tí dọ̀rúra bá gbà pé tó lè fi túnmù ṣe ṣùgbọ́n ní sáyìn tó ṣe kíni tí ó fi dáhùn sálámà ṣẹ́yìn tó ń ka alukur'ani ní tó ń lè dákẹ́ ni tí ó dáhùn sálámà tí ó ti máa ṣe kíni tí ó máa ka alukur'ani rẹ̀ lọ à ń ka kur'ani ní táwọn sọ̀rọ̀ yìí ń lọ lójú títì òní sọ̀rọ̀ bàbá kan ní òun lẹ́nìkan tó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn sábà máa ń pàdé lójú ọ̀nà tó ń lọ bí iṣẹ́ tó bá ti pàdé yóò sáà fa àwọn nǹkan tó ń fa iná ni tó máa sára àsìkò ní dáhùn òun wá pé níjọ́ kẹtọ́ àbálágbájá jẹ́ àkọ́kọ́ yẹra lónìí látò ní lọ́dẹ́ kí n mọ̀mọ́ sálámà sí ẹ mọ́ tó ìwò lẹ̀ sí táwọn èèyàn ń ṣe lọ́nà tí kò bẹ́ sí mọ́ à ń ka Kùránì òun lọ oníkẹ́ wà nínú mọ́ṣáláṣí kan ẹni tí àjọ àbẹ̀jẹ́ tẹ̀bílẹ́gì à ń pè sákèsí àkọ́kọ́ lórí kíni lórí pé abáláńpẹ́ yẹn lákèsí àmọ́ sáńpẹ́ lákèsí sí alẹ́ tó bá ṣe al-inkaru l-munkar ẹni tó bá kọ́ bàjẹ́ ń gbà ló gbọ́dọ̀ jẹ́ ìbàjẹ́ náà nìkan gbọ́dọ̀ jẹ́ lórí pé inú ẹ̀rọ tẹ́lómi ó ní pé nǹkan ìbàjẹ́ ni ṣùgbọ́n bó ṣe kọ́ ni ó dáa ìmí ìdẹ̀rẹ̀ kò ń ṣèbàjẹ́ kájà tó pé ní táwọn pè sákèsì sí tí ò dá ni ìtòkù ní kébó là á ṣe ń pè é la sọ pé ní ẹni tí òun bá ń ṣe onísúnà ń dọ́ pé kò ń ṣe onísúnà kásáàbò ṣe àfi ìǹsọ́ọ̀fù bá lò bó la ṣe ń pè é lọ́nà tó dá ni káíkò ní al-imam ti ń kírun fún wa ọ̀nà ò là ń gbà pé náà tó wáyé pé ní kò wá sí ilé tí ó ṣe dáwà fún yàn kó jẹ́ pé ní wọ́n bá ṣe dáwà tẹ́lẹ̀ ní nǹkan mí ni ó máa sọ táwa lè gbà yọ̀ǹda sí pé káwa máa ṣe bó wà lè gẹ̀yìn omi ni pé a lè gbà yọ̀ǹda yìí torí pé ká ṣe wáàsí tábàrin tó lè ṣe ojúṣe ni fẹ́ni tó lè ṣe pàápàá jùlọ tá a bá wà láwùjọ tí àwọn èèyàn nídìí ká ṣe wáàsí fún wọn ó wà lè kò sí ní èèyàn omi ni pé ká má ṣe wáàsí fẹ́pọ̀n tá a lè gbà lọ́dọ̀ wọn wà láti máa pa àwọn èèyàn sákìyèsí tí wọ́n ti fún wa ní ọ̀ǹda tó dání bóyá kó tó dé bẹ̀rẹ̀ ọlọ́run lè ṣàánú àwọn èèyàn ká máa gbọ́ nǹkan tí kò tọ́ yé lórí pé tó bá wà ní tẹ́lẹ̀ tá a bá ṣe ó jẹ́ pé yóò mọ̀ dáa tó à ń ṣe rú ni ìtòsí ìfà tó yẹ pé ọ̀rọ̀ dáwà fi ń fà sẹ́yìn náà rèé mo sọ fẹ́ nìkan jọ pé olóòrò tẹ̀bùlíjì kọ́nà kó sànù wa nǹkan bí ọdún márùn-ún mẹ́fà mo rò pé tá à bá yìí tẹ̀ à ń bá yìí mọ́ ibùdó lọ́rọ̀ àlèkọ́wà lọ́lẹ̀ mùsùlùmí nígbà táwọn kẹ́dé tí wọ́n tó ń dàrú sí ẹni tá àjọ ń sọ pé ìkọ́wánù dáǹsì wọ́n ti ń fà sẹ́yìn wọ́n ti pé yẹ́kàn ní pírọ́blẹ́mù ni wọ́n ní mistake ni wọ́n ní kíníkan ìkan náà jọgbọ́n sọ pé ní màtá yẹ́bù lógun ìbòníyánu yàwó mọ̀ kà máa lóhùn níjọ́ la tó fẹ́ kọ́lé tán ìràkúntà tẹ̀bù ní ìhì bí wọ́n ṣe ń kọ́ wọ̀gẹ́rù ka àtàwọn tó ń gbára ta fún wọn yìí tẹ́lómi ti ń ṣe iyèméjì kó bẹ́yà kó ń kú ń bẹ́ wọ́n bá ti rírú àfáà tó lórúkọ láwùjọ tó nípò wọ́n bá ní kò sí tó burú ń bẹ́ ẹ̀kà sí mistake ni ṣùgbọ́n tó yẹ kẹ́yìn ẹ̀fọn kẹ́ ẹ̀tẹ̀ jájọ lọ́njọ́ kan kájọ ṣiṣẹ́ iṣẹ́ yìí ẹ̀ pé kò lè bá wọn lọ irú ẹni tí ò sí lé yẹn sì tó lè mọ ohun tá à ń ṣe nígbà tí ò sí sílé ká gbà yọ̀ǹda tó bá fún ayọ̀ǹda ká máa bá wà tòótọ́ ẹ̀kọ́ àwọn ẹ̀mí wà tí ẹ pé alákòóso mọ́ṣáláṣí yẹn bó jẹ́ pé tó bá wà nílé náà kò sí láì fi ńgbà tí èdè pé ọwọ́ rẹ̀ ní gbogbo òfin wa kò sí láì fipá lè gba ìrọ̀ndà àwọn náà fẹ́ máa ṣèdánilẹ́kọ̀ọ́ súnà níbi òbí àtàyàn bá ń gbọ́ súnà wọ́n lè máa fi àwọn ìrújú tí ń sọ fún wọn wọ́n lè máa fi ilẹ̀ wallahu Number three tí nọ́mbà fọ́ náà bá wà kó tẹ̀lé. Assalamu alaikum wa rahmatullah. Naam àwọn àṣà ìwọ̀ wọn nípa bí lọ́wọ́ àfàwà yìí pé síwájú kí ọlọ́run bá tó dá sọ́mà níbo ni ọlọ́run bá wà. Sáwọn olùkọ́ ìṣúná. Wọ́n ní ẹni tí kò sí fún ìyàwó sọ́dà kí. Ṣé ìṣìnà lọ́la ṣe ni àbí ẹ̀ṣẹ̀? Tí di fún ìyàwó sọ́dà kí. ọjọ́ gbèrè ṣẹ́ṣẹ́ ni àbí ṣìnà máa ń dára ṣe. ìbéèrè tí olùbéèrè béèrè á darí ẹ̀ sọ́dọ̀ àwọn ustaz wa fadilatu sheikh abdul aziz Bello. نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وبعد أدقني أدعو الله إكرام قل عرقب النبي صلى الله عليه وآله وسلم أتوب عوام شاهد وأمين إقاله وتبدل عوام شقوة تيوان فوصوره أتعمل تطلع كما تيوان وأمين ọlọ́mọsá àgbà san fún ní ẹ̀sán dáadáa ọlọ́lá na ìbéèrè wọn lákọ̀ọ́kọ́ wọ́n ní àwọn àṣà ayọ̀rọ̀ òun wọ́n ní kan bèrè lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àbá àwọn pé kí ọlọ́run ọba àlekè ọlá sánmà kó sì kó dálẹ̀ níbo ló ń bẹ̀. àwọn bẹ́ẹ̀ kọ́ alhamdulillah. ìbéèrè yẹn àbí ìdáhùn sí ìbéèrè náà kò le rárá ṣùgbọ́n bí lọ́jọ́ yìí pé ó lè dàrú mọ́ àwọn oníbídà lọ́wọ́ àbáwọn ní aláburú alákọ̀ọ́kọ́ ìdáhùn sí ìbéèrè yẹn wípé ṣé dídá sánmà ọlọ́run àti dídálẹ̀ rẹ̀ tí ọba adẹ́ẹ̀dá ní bùkátà sí wọn wípé bóyá ìmọ̀ ìjẹ́sánmà yẹn ibẹ̀ ni ọlọ́run ọba àlejò ọlá subhanahu wa ta'ala ló fara tì tí ò bá sí sọ́nà mọ́ ọlọ́run ó wò ó àbí ìjẹ́ ilẹ̀ yẹn ó kankan tó ń ṣe pẹ̀lú tóbi ọlọ́run tí ò bá sí ilẹ̀ mọ́ bóyá burúkú ṣẹlẹ̀ pẹ̀lú ọba Allah náà àwọn eléyìí ló ń ta gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́yé ni nínú ọ̀rọ̀ ọlọ́run. àti ìlànà tààmù sí ìlànà Islam bọ́lọ̀wọ́ bá rí kí ọlá subhanahu wa tí ó bá ròyìn ara rẹ̀ pẹ̀lú àwọn kankan àbí àwọn ẹ̀dá tó dá kò túmọ̀ pé ọlọ́wọ́ bá rí kí ọlá ní bùkátà fáwọn ẹ̀dá yẹn kò túmọ̀ sí ọlọ́wọ́ bá rí kí ọlá sọ fún wa wípé àlẹ́ara ṣì ń bẹ ní orí omi àlẹ́ara ṣì ń wà wa ta'ala fawqa arshihi ó sì ń bẹ lókè àlẹ́ara ṣì ẹ̀ ṣé n sọ ní wípé ọba ní bùkátà sí ó bí bá tí bá sí ọba ọlá ọlọ́wọ́ ọba àlékí ọlá sixty náà kú nípa pé àlẹ́ ara ṣe ẹ̀ tó bá ṣe àlẹ́ ara ṣe ọlọ́wọ́ ọba àlékí ọlọ́wọ́ ọbẹ̀ náà ni ìdí nìyà tó jásí pé lẹ́yìn bàtà mẹ́tìlù kì í ṣe ohun wàhúwà tẹ̀lé olùbásí a lè fi ẹnìkan wó ọlọ́run torí pé tí làákàwà padà sí ní wípé à ńgbà tá a ló ń bẹ yóò báládà ṣe ọba sí kò ní ṣubú sáàlé ti ìyẹ̀wé ọ̀kan náà àwọn ẹ̀dá ó tún pé àlè ìdíwó torí pé àwọn ẹ̀dá ń bẹ lókè ilẹ̀ bílẹ̀ bá jì mọ́ wa lẹ́sẹ̀ àṣubú àwọn ṣéèkì wa ló jòkó lórí àga wa náà jòkó lórí àga bága bá yẹ kó lẹ́sẹ̀ ní ìdí wa kí láti wa gbogbo ilé yìí lọ so ìròyìn ọlọ́run tọ́lọ́wọ́ bá àlékí ọlá bá mú wá àbáwọn nǹkan ìdá ọlọ́tọ́lọ́ bá mú wá tó fúru ní ara rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni wípé kì í ṣe pé ọlọ́run ní bùkátà sí nǹkan yẹn tó tó jọlọ́run kò ní bùkátà sí sòtí nǹkan yóò bá dẹ̀ sí ni kì ṣe pé ayọ̀ bá ti ní kò ní bá ọba Allah subhanahu wa ta'ala sọ ọlọ́run ọba àlókè ọlá ń bẹ lókè alára ṣẹ lọ́wọ́ kò sì sàmáà lókè sánmà pátápátá láyé ṣe pé kí ni o láyé ṣe bóyá pé ní bùkátà sí àlàárà sí yẹni tí ò bá sí má tọ́lọ̀hún ṣubú sọ́kùnmọ̀ pé ká bá sọ pé bó ló wà kó tó dálẹ̀ kó tó dá sọ́mà ibi tó wà náà ló wà lókè alára ṣe ẹni so kò ní bùkátà sí sánmà kò ní bùkátà sílẹ̀ kó tó di ọlọ́run ọba rẹ̀ eléyìí ni ìdáhùn sókí táwọn olùmọ́túndé ti tààlẹ́kù lórí ẹ̀ ìdáhùn ẹlẹ́ẹ̀kejì na obìnrin tí a fún ní sọ̀dá àkíyẹ̀ wọ́n ní sí arákùnrin yẹn bá sí tó túmọ̀ ní pé tí ìdí wọn bá ń ṣe láàrin ara wọn tí sì máa ní ní ń ṣe ìpìlẹ̀ nínú tá sí a ń ṣe ákìdùn nìkan ìsopọ̀ èyí tí ó bá ti ìsìláàmù mu òun náà ní wípé ọ̀rọ̀ sàdáàkì yóò wọnú ẹ̀ ọ̀rọ̀ sàdáàkì yóò wọnú ẹ̀ sàdáàkì yìí ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ ní wípé òun náà ni ó máa jásí wípé obìnrin yẹn ti ṣe abẹ́ rẹ̀ lẹ́tọ̀ọ́ fún wa àmọ́ngbà tí àti fún ṣùgbọ́n aláníyàn pa fún àbí aládéhùn pa fún sí tàbá bá ara wa sàṣepọ̀ sótúmọ̀ ọ̀rọ̀ zina láà bí tìmọ̀tí láti pé gbogbo àwọn nǹkan tí ó yẹ kí a rí nípa akudumneka tó bá ti pé àwọn olùmọ̀ máa ń discuss ní ta mọ̀ sí sàdá àti pé a lè kánjú fi kalẹ̀ kásọ̀rọ̀ tí kátóbìnrin a sì lè ṣe kí ni a lè sún mọ́wájú a fún ẹ ní tí o béèrè kò sábòrú rẹ̀ ṣùgbọ́n alìmọ́lẹ́ musa ni wípé ó gbọ́dọ̀ wà nínú àníyàn olúkálùkù wa àdíọ́kan wa àbíká ti sọ ẹ́ obìnrin yóò gbà kó ń fẹ́ gba sàdáàkì rẹ̀ ọkùnrin náà lànìyàn pé kí ni o máa san tí ń jẹ́ owó ọ̀yà rẹ̀ fún ẹ tẹ́lẹ̀ bá ti ṣẹ̀ láàrin wọn bí wọ́n dájú wọn fúnra lásìkò ní àbí àsìkò tó sọ bí àkókò kò tí ì sọ náà ní gbogbo àwọn nǹkan wọ̀nyí nígbà tá a rí àwọn òpó tó kù ti tó ò ṣe kí ni òpó tó jẹ́ ìbéèrè ní ìjọba tó lẹ́nu tó ní béèrè. ta ló tún ní béèrè náà ọ̀yá ẹ má dìde wọ̀ tẹ́lẹ̀ mi bá tún ní béèrè ká dìde tẹ̀lé wọn. ìjọba kún wa para wọn. ìbéèrè ni ó ti fẹ́ wáyé ní àtìgbà tí ṣé kàkùkà fáwọn oníwèé ti wọ́n jókòó tó ní fẹ́ béèrè náà dá lórí tọ́pìkì tí wọ́n fún un àmọ́ sọ̀rọ̀ kan mi ní ìgbà yẹn nítorí àsìkò ìbéèrè ni wípé àfa tí òun kò gbà pé àlìkíwá nìṣòro ìgbéyà onídídí àyẹ̀wọ̀n àmọ́ pẹ̀lú ìwòsí àti àkíyèsí àríkúrà pé òun ṣe ìkíwá nìṣòro àmọ́ kò rí ẹni kò rí wọn gẹ́gẹ́ bí onídídí àyẹ̀wọ̀n pẹ̀lú pé bí àwọn àwọn nǹkan tí à ń retí ẹnìyẹn ń kọ ní orí Facebook ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí a kí èsì ní ara fáìn àfáìnà tó máa rí ó jẹun tó máa ń ya píkṣọ̀ púpọ̀ ó tún máa jẹ́ bí adáyé jẹ́ irú ẹni yìí ṣé ẹni yìí ṣe nítorí nǹkan méjì tí a kẹ́fìn ṣé alibẹ́kọ̀tẹ̀ bàìtẹ́bíyà ká má pè ní lẹ́kṣọ̀ nítorí àwọn nǹkan méjì yìí káàdẹ̀ gbé bí a wọ́n ti rọjá àpò lórí ọ̀rọ̀ náà ẹ̀kejì wá ni pé ilé ìjà gbìmọ̀ràn bọ̀mí ìgbìmọ̀ owó fàìfàzà ni pé àwọn ta jẹ́ ọmọ ìyá ta kóra wa jọ pé a máa ń jẹ́ kí dáwà wa yé ní àdúgbò kan tí àwa méjì náà yà wá ní ìyàpá ẹnu lórí pé àfihàn eléyìí yóò kó sáwọn kan báyìí tó láwọn ẹni báyìí báyìí báyìí báyìí àtàwọn kan báyìí báyìí báyìí ẹni àwọn kan mú àwọn pé ká fi wá àpá báyìí lẹ̀ torí pé ó lè padà wà wá lọ bí sí àfẹ́ àwọn nǹkan wa fi taratara gbà jẹ́sẹ̀ nǹkan yìí ṣe àlùjẹ́ kí a lè torí ẹ̀ka àtúkà ní kájọ máa mánéjì ara wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè pé ní iṣẹ́ béèrè ni pé bí àwọn tó máa ń pẹ́ wọ́n ṣiṣẹ́ ń complain complain tọ́lẹ̀ tó ń ṣiṣẹ́ bí ọkàn dé bí fọ́tò sí ilẹ̀ẹ́lẹ̀ ní tọ́kí kírun ṣé irú ìgbà èèyàn lè kì àti pé tó ayẹ́ pé ìmáàmù tí ó fẹ́ kírun fún yàn náà kò mọ àwọn nǹkan àwọn orígun ìrun kò mọ ṣe dáadáa ṣé yàn lè kírun lẹ́yìn ìmáàmù báyẹn náà. sọ ìbéèrè yìí ìdáhùn àáfẹ́gbọ́ ìsì láti ọ̀dọ̀ ustaz wa sheikh tajudeen osman náà. náà <clears throat> àkọ́kọ́ afáàtì a ní kò ṣe al-Ikhwanul Muslimun àbí ṣùgbọ́n ìwà olálábá lọ́wẹ́ ó ya fọ́tò náà fọ́tò yíya ìyẹn kọ́ ló wà nù àwọn òṣòlù tá a lè fi yàn kó nù onísùnà ẹ̀rí pé ńgbà tí wọ́n bá wa sọ̀rọ̀ wọn kà sọ pé bóyá ìyẹn kó sẹ́ṣẹ̀ kan náà ló ti di pé okú olóni súnà àti tó mọ́sí aláyé àárín ibi tá a ti ń kẹ́kọ̀ọ́ láwọn àbí torí téèyàn bá rí àfáà mi láfa súnà tọ ní síkọ̀ sí tọ́rí ló ti ya fọ́tò ó lè kí gbogbo ah sígbà afá inú ò gbọ́ súnà yé mọ́sí aláyé táwọn afá ń pa láàrin ara wọn ni pàápẹ́ ní fọ́tò táà ń yá iye tó ní òjìji àbí fọ́tò tó lójìji òun ni haram àbí iye tí ò lójìji náà iye tó lójìji lápẹjọ bí èrè tó gbẹ kalẹ̀ ọ̀gá bá gbẹ kalẹ̀ bá òjìji ẹ máa fi kíni ó máa hàn nílẹ̀ ṣùgbọ́n ìta yàtára lára bóyá aṣọ ni bóyá ara pépà ni tóòrùn bá mú kí ló máa hàn nílẹ̀ pépà ni ẹ̀rí pé fọ́tò ẹ̀ ní ẹ̀kọ́ ló máa so nǹkan nírú yẹn kọ́ ọ̀rọ̀ tá pọ̀ wallahu alam ṣùgbọ́n èyí tó bẹ́ tẹ̀wọ̀n náà ní pé gbogbo ẹ̀ torí pé yìí tí anábọ̀ Muhammad sallam torí níbi kọ́tún ìyàwó Aisha àtàkọ́ ni ìyẹn ló ti lójijì ṣùgbọ́n bá bá ń bá ń fa tó bá fi rinlẹ̀ pé èyí tó sì tẹ̀wọ̀n lọ́dọ̀ wọn nípa àwọn fọ́tò tá ń yà báyìí kòkó sínú ẹ̀ à nítorí ẹ̀rọ kó ní dédé àná gáyà táwa lè sọ táwọn bá gba mọ́ọ́kì fún yẹn tàtà ní ìyẹn náà kò sí ní pé ó ń ṣe mọ̀kálàfà ọ̀rọ̀ ẹ̀sìn yẹn pé ó yapa ìyẹn ni mo fẹ́ ká kọ́ mọ̀ ìyẹn ò tí ì tó tó pé ìyẹn nìpínlẹ̀ náà táwa bá wò yẹn pé àwọn òbílẹ̀ ìyẹn náà tí ò bá mu tá a lè torí ẹ̀ pé tọ́yẹ́ tó bá dọ́dọ̀ wà náà tí yóò tún ṣe nìyẹn táyọ̀ àmọ́ rò pé àfáàyín tẹ́ kó wá gan-an nítẹ̀yìn ẹsẹ̀ ló dégé ni ló ń ṣe ìfẹ̀bẹ̀ ní òdá ẹ̀kọ́ tó kó bá dáwà tí wàá tagbédá ni ẹ̀ a lè mọ́ torí ìyẹn káfí pé torí àwọn nǹkan mi tó tún dálẹ̀ tó jẹ́ nǹkan òrújú wọ́lá ọ̀la náà ìkejì kò gbà kó ní ni wọ́n àpá náà gbà kó ní ni wọ́n kílé tí ó gbà ìyẹn là ń sọ pé àwọn àfáà súnnà tẹnu wọn tọrọ lásìkò tá a wà yìí gbogbo wọn fi ti pé al-Ikhwanul Muslimun ló oníbídí àná wọn tó wọn bá gbà kílẹ̀ rí rẹ̀ lórí pé kó gbà àfáà olófẹ́ lẹ́rẹ̀ mọ́ ìyẹn làwọn àfáà ń sọ pé ọ̀rọ̀ tẹ̀bùdé eléwu ṣùgbọ́n àwọn kan wà mẹ́fà àìníbẹ̀ kò pé àwọn eléyìí o ibi tọ́rọ wọn bá já sí ìta àbáǹsọ kó léwu ní láàárọ̀ ní súnà ẹnu kò ayọ̀ <laughs> kákan wọn sọ ní pẹ́tọ̀ gẹ́gẹ́ bí alimami ahmed sọ pé mọ́tò gbogbo àyẹn panu pọ̀ tán tọ́rọ mọ̀ bóyá mi ìṣègùnì ẹni àpàtó máa ta rí lórí súnà o ọ̀ka àlèkọ́ àlè mùsùlùmí látara àwọn nǹkan tí ń ṣe láàrin wọn tí wọ́n kó sí tí ó fi pamọ́. tí wọ́n sì fi ilẹ̀ ṣùgbọ́n ẹni tó ní tó lóun kí lóun rí eléyà fún àwọn fún ọ̀rọ̀ táwọn onísúná ń fa láàrin ara wọn àmọ̀ pé ni tó ti jáde gẹ́gẹ́ bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ìjáde rẹ̀ èyí tó àbí ká fi jáde wọ́n táwọn pé ní àwọn eléyìí tẹ́lẹ̀ ìlànà wọn ò gbádùn kò dáa so kéèyàn wá sọ pé òun ò tí gbà ń tó ti pàwọn àfáà súnlẹ̀ tó nẹ̀kọ́ ẹ̀ ní àfáà súnlẹ̀ o tó gbà pé táwọn àfáà yẹn sọ kò rí bẹ́ẹ̀ á kì í sí rẹ̀ níbẹ̀ tó dájú kéèyàn máa pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kó wá sọ wá sí fúnlẹ̀ torí pé tí béèrè bá wá lórí ọ̀rọ̀ yìí tí ó sọ náà nù ẹ̀yin tẹ́ ẹ pé gan òbí ẹ̀ nífẹ̀ẹ́ sí tó sọ. ìyá lè mọ́ nífẹ̀ẹ́ sí sẹ́yìn ẹ̀sán gbà mí kó jù ọtọ́ àwọn kan àwa làkàn nífẹ̀ẹ́ ayé pàrọ̀ làkàn gbò ṣùgbọ́n nǹkan yẹn sò tọ́. sàwọn tí àwọn jọ ń ṣe dáwà ní ká dáa ká gbọ́ra wáyé lórí nǹkan yìí nígbàtẹ́ ti níyàpá lórí ẹni ọ̀tẹ́ inú gbọ́ra yé ẹlọ́dọ̀ àfáà súnà mí tó kí ni tó lè ṣàlàyé pa àwọn ẹni kọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ tó ẹgbẹ́ ní ẹ̀nà wá takú pé àníkà sá pé bóyá kí ẹ̀yàn lọ bá pé kí ní ìtàn ìṣó níbi díà ìtàwà kàǹpa wọn rè kẹfì mọ̀ràn tó náà kọ sí wọn pọ̀lọ̀ àlọ́ náà kákìrún bí tí wọ́n gbé fọ́tò sí tí ṣùgbọ́n kì ṣe pé yìí ò lè kírun ká gbọ́ àárín iye ó bá níbi tán kò yẹ kéèyàn máa ti ẹ̀yà kó wá tó gbé síbì kan ṣùgbọ́n tẹ̀tọ́ wá gbé síbẹ̀ kò síbi tá ti kírun ju bẹ̀yẹn lọ tá a bá kírun ìrun wa gbà kò sí tó ní ká má kírun oríṣiríṣi ìbéèrè tó jọba ìlànà máa ń béèrè ẹlòmínì iṣẹ́ ẹ̀lẹ́ kírun bí tóbìnrin ti sí rílẹ̀ wọ́n àti ìyàwó rẹ̀ nẹ́ẹ̀dẹ̀lẹ̀ wà ní yàrá kan tó kó rúpa ní wàá kírun tiẹ̀ ọ̀nà ọgbà ṣùgbọ́n tá a foto rí fọ́tò yẹn gbé kúrò yẹn ló dáa àbí tá a bá rí bòmíì tá a ti kírun tí ò sí kíní tí ò sí fọ́tò káíkọ́ ọ́fíìsì wa àbí ibi iṣẹ́ wa ibi tó ti gbà á láyé náà níwáyà ní mùsùlùmí láńbẹ̀ táwọn ti ń kírun kò sí mọ́ṣáláṣí mi èyàn ó kírun bẹ́ẹ̀ náà ni èyàn sì ní ìfọ̀n yókù lẹ̀ ká máa kírun kó máa wò a ní kò ṣe àṣepé a tí tí ń bá àrùn jẹ́ ni ẹ̀hẹ́n lẹ́yìn náà ni wàjúbá tó tẹ̀lé arkanu dẹ̀ ní kò sí tó gbéhun àti kéèyàn ṣe lórí irun kò sí tó gbé wàjúbá tó tẹ̀yìn bá gbàgbé òun sùjúdù sáwí ti gbéhun tí wọ́n kéèyàn gbàgbé ni o ṣùgbọ́n àlùwàjúbá nǹkan tó padà ní fatiha bí a fatiha ni o máa ṣe àbí rẹ̀ pé rúkú dáadáa kò rúkú ta lè pé rúkú torí kó lè mọ́tò tí wọ́n fẹ́ ẹlòmínà máa ṣe fi ṣe kan ìmọ̀mù yóò pẹ́ tó èdèdè tá a bá lè pé rùkú o ṣe kò kẹ̀gùn tó ìmáàmù tí wọ́n bá sábà fi dé mọ́ ń gùn ni ṣùgbọ́n kò ṣe tó yẹ kó ṣe ìlà ń sọ yìí gbogbo àwọn orígun yẹn kò ṣe á nìyẹn ò nírun ọ̀rọ̀ rẹ̀ jọ ọ̀rọ̀ alìmọ̀sí òfin sọ̀rọ̀ àti ẹni tó sì rún kí ìgbà táwọn bá ń ṣàlàyé lórí ọ̀rọ̀ ẹni tó sì rún kí táwọn kò lọ tún rún kí kò lọ tó súnmọ́ ni pé àwọn wàjibá àwọn àrùkánù ẹni ò ṣe dáadáa yẹn làwọn fi ń pe sákìyèsí pé tó bá rù kú rùkú dáadáa kọ dìde sókè kọ dúó dáadáa kọ tó foríkalẹ̀ ọba foríkalẹ̀ kó dúó lórí ìforíkalẹ̀ dáadáa kó jòkó kọ farawa lórí ìjòkó fẹ́fọ́n àríkánù yẹn ni èrí ṣe kò ta lè pè ń rùkú ta lè pè ń fátíà irú yẹn àní kírun ní ẹ̀yìn rẹ̀ káwábòmí من الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد lórí ìbéèrè tó ní ṣe pẹ̀lú ẹni tí ó gba àwọn ìkwọ́n mùsùlùmí tí ó gbà wọ́n ní oníbídíà gẹ́gẹ́ bí àwọn ṣékù àtàjìdín hafizahullahu ta'ala bí wọ́n ṣe ṣe lálàyé ẹnu àwọn àfáà súnnà kò ń ṣe pé bí àwọn àfáà súnnà lásán àwọn àgbà àfáà súnnà ẹnu wọ́n fẹ́ kó lórí wípé kíni lórí pé oníbídíà ni wọ́n abẹ́rẹ́ sọ pé ẹnu wọ́n kó ipé oníbídíà ni wọ́n ìkankan náà ní méjèèjì ẹnu wọ́n kó ipé oníbídíà ni wọ́n ẹnu wọn fẹ́ kó wípé oníbídíà ni wọn táwọn afá bá ń sọ̀rọ̀ ń pa al-ijma ijma usuku ti ń bẹ bákan náà ijma as-sarih ń bẹ ijma as-sarih òun ni kí gbogbo àwọn àfáàní lọ́jà àwọn onímọ̀ lágbàáyé ká mọ òfin ẹnì kọ̀ọ̀kan wọn lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ eléyìí nísìn ó ní ṣe pẹ̀lú ṣíà mùtẹ́zílà àṣáírà màtùrìdíyà àwọn kàwárí sáfà àṣàwánú wọn ìdájọ́ kan wá ṣẹlẹ̀ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ẹ fẹ́ ṣe ìdájọ́ lórí ẹ̀ gbogbo àwọn yìí náà ẹnu wọn gbọdọ̀ kò lórí ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní kíni al-ijma'u as ṣùgbọ́n ìjìmáwò eléyìí nìyí tẹ́báwò àwọn tíra òṣòlù sí kí wọ́n sọ fún yín wípé ó ṣòro ká tó irú nǹkan báyìí tíra òṣòlù fíkì ilmu òṣòlù fíkì ti abdulhab khalaf òun ni wọ́n máa ń lò ní Darussalam ìlàlò ìmọ̀bí òun náà ṣe ń lòdì sí àbáyà ti rinlẹ̀ wípé ó ṣòro láti rúrú jùmọ̀ báyìí bákan náà alwadi fi usul al-fiqh ti ṣe sheikh muhammad suleiman al-ashqar lẹ́yìn ìgbà táwọn náà sọ lọ wọ́n ní ìjùmọ̀ òwò báyìí ó ṣòro láti ṣẹlẹ̀ so ìjùmọ̀ òwò tó ń rí ìlú bẹ kò ní al-ijma' as-sukuti ó bá sọ̀rọ̀ àwọn sàhábà kẹ́tọ́ lè sọ pé gbogbo àwọn tó ń jẹ́ àfáànú àwọn sàhábà ni wọ́n fẹnu kò lórí eléyìí bó ni wọ́n ti ṣèjòkó yẹn so akẹ̀mọ̀ tó kẹ́ tí gbogbo wọn sọ nìyí that is àwọn táàrí ṣùgbọ́n àwọn táàrí ààrá wọn tó takò wọn ìgbàtà àti ráwọn tó takò wọn ẹni ààyí ìṣmọ́ ohun àwọn sàhábà wà lórí ẹ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọn mọ́ mákòjúwe kan wá Usman tó pé ìrun rẹ̀ ní Mínà

kò tó ohun àpúrúbù ẹni àwọn sọ fún pé ankarta ala usman wasọlẹ ìtàrùbá oní tí usman ṣe òkọrẹ tó rẹ bá kíráka mẹ́rin ó ní alkhilafu shar alkhilafu shar na ti ká máa bára wa fa irú nǹkan bẹ́ẹ̀ ni shar ni olórí ni òun lò lórí ṣùgbọ́n tó ṣe mú ṣe pẹ̀lú ẹ̀bẹ̀ nínú sahih bukhari a máa sọ ike lẹ́ta habzi min arba irakaati rakaatani mutakabalatani that is ohun mi kò ṣe pé ìtọ́lọ́wọ́ kọ fún mi raka mẹ́rin tí mo kí lẹ́yìn Usman raka méjì ni tọ́lọ́wọ́ bó gbà lọ́wọ́ mi so kí la fẹ́ ló ń gbélé yìí òun ni pé Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n nírú yẹn nísìn kò ń ṣe ibùn Mas'ud wà fọ́kọ̀ Usman ṣùgbọ́n tó bá wò yóò rò pé bí kí ni Ismail bẹ́ẹ̀ náà ni Umar radiyallahu anhu ó ṣe tashahud ó káwọn èèyàn ní tashahud àtàhíyàtù bí a ṣe máyẹn so assalamu alayka ayyuhan nabiyyu ló fi kọ́ wọn gẹ́gẹ́ bó ṣe ń bẹnu mú àtọ́ kò sẹ́ni bọ́dì tó takò ní àwọn sàábé tó ń bẹ ní inú mọ́ṣáláṣí bàbá Ibn Mas'ud radiyallahu anhu ó ní lẹ́yìn ikú anábíwa Muhammad sallallahu alaihi sọ pé kí ni assalamu ala nabiyyi ṣùgbọ́n nígbà tán dákẹ́ èyí sí à ń sọ pé ìjùmọ̀ òun ni ṣùgbọ́n kò túmọ̀ sí pé kò èèyàn kákò tako nǹkan yẹn a lè rẹ́ni tó tako oníṣẹ́ kalalbani rahimahullahu ta'ala ìgbà tán sọ̀rọ̀ ń pa zaka nípa zaka àwọn bí owó dú nǹkan kan mọ́ra wọn àwọn nǹkan oko mi ewé bẹ́ẹ̀ so wọ́n ní kò sí zaka lórí ẹ̀ wọ́n ní wàhádá ìjùmọ̀ òun aw shibu eléyìí ìjùmá ò ní àbí kápẹ́ ní ṣíbú ìjùmá tó ń bẹ́rẹ̀ pé ṣe kàlbáni lè náà fúnra wọn mọ̀ pé àwọn hànàfíyà wọ́n gbà pé zaka wà lórí ewébẹ̀ so ọ̀rọ̀ ìjùmá ò ṣíbú ìjùmá kò ń ṣe nǹkan tó yẹ ká tiẹ̀ máa bára wa fa àmọ́ ìjùmá ò ti Nawawi tí ó ṣùgbọ́n ìjìmáwù tó lò àwọn ti mọ ìjìmáwù tó ń sọ torí oríṣiríṣi ìjìmáwù ló ń bẹ ìjìmáwù sahaba ó ń bẹ ìjìmáwù alì madina ó ń bẹ ìjìmáwù alì kúfà àwọn ará kúfà náà máa ń sọ bẹ́ẹ̀ ìjìmáwù alì fas àwọn ará magrib náà máa ń sọ bẹ́ẹ̀ ìjìmáwù mẹ́yìn ọ̀tá dubí náà wá wí sábà máa ń lò dáadáa nínú shadow sahih muslim so eléyìí ni ẹ má jẹ́ kí nǹkan dàrú mọ́ wa lọ́wọ́ nìyí ẹni tí kama sọ pé ìṣìnáwó àwọn àfáà wa àwọn àfáà súnnà àgbà ó ń bẹ lórí pé àwọn ìfúnwánù ní dídíà ni wọ́n bẹ́ẹ̀ ni kama ní ṣíbú ìjìmá ìbẹ̀ bẹ́ẹ̀ ni ṣó ti erísì sùn ní ẹjọ́ sáìdì kan sáìdì kejì ó ní wípé ẹni tí ó rí wọn lóní bídíà tọ́lá lórí mọ́ rẹ̀ kókè ṣe jìbìrín lórí wọn lóní bídíà ìwọ́n tó sọ pé ṣe jìbìrín lórí wọn lóní bídíà ṣé wọ́n gba ṣe jìbìrín lóní súnà àkọ́kọ́ nìyẹn tó bá gbà lórí súnà dẹ́n ò lè lò tó bá gbà lórí súnà mọ́ lò dẹ́n ẹlòmíà ní kí ni Sheikh Al-Albani wọ́n ní la asma'u ahadin an yu'ashirahum fi zumratil firaqi dalla ní allow anybody láti kó wọn sínú àwọn afẹ́rọ́kù dọ́ọ́lá wọn ní Sheikh Al-Albani wọ́n sọ bẹ́ẹ̀ bó tẹ̀ jẹ́ kí wọ́n lọ́rọ̀ sunna kí ló dáa fẹ́ pè wọ́n lórí súnà tí wọ́n tako súnà ṣùgbọ́n wọ́n lọ́wọ́ alámàwò oníṣàbòsí ọ̀rọ̀ láàpọ̀ òlè ahadin ayé àṣírọ̀ nǹkan zumatin turkey dọ́là yìí ó wá after kaifa yakununa ala sunna wa yuharibuna sunna ṣùgbọ́n tí ṣe kàlbá ní ṣe fún àwọn ìkùnwàmù ìjáwọ̀ èèyàn kẹ́yàn tí wọ́n lò yìí tí wọ́n lò ọ̀rọ̀ ṣe kàlbá sheik al-albani rahimahullahu ta'ala odidi audio odidi kẹsẹ̀tì kan lórí ìkwánu ó wà ká má sọ àwọn oríṣiríṣi questions ní tó ṣe kọ́ wọ́n áńtà lórí àwọn ìkwánu ní tàbí ma lálàáfẹ́ wọn gan so ẹ̀yìn náà ma lálàáfẹ́ wọn bẹ́ẹ̀ sheik al-albani lálàáfẹ́ wọn débi wípé àwọn ìkwánu ní ní jordan wọ́n ṣe mítìnì pé ẹ attend the lecture ẹ̀ mọ́ yẹ́wọ́lé sọ yẹn ẹni tó ń wá sọ́tlandì fáwọn ìfúnwánù abẹ́ni tó wá sọ́tlandì fáwọn tàbíyìí ẹ̀rẹ̀ mọ́ tàn wá yìí ìtẹ́ ń sọ tẹ́ẹ̀lẹ̀ sọ́nsà òdí tẹ́ẹ̀sì kéwù yìí afẹ́fẹ́ wà bọ́ọ̀d àwọn àǹfààní tẹ́ẹ̀rí lẹ́yìn ẹsọ pé kọ́tẹ́ àǹfààní wọn mú òdodo tẹ́lí bìlíìfù yìí sọ kí làwọn ọ̀tẹ́ rán fún ẹgbẹ́ ojú ẹ̀wù súnnáwọ̀ ẹ̀wù ẹni tó ń takò ìfúnwánù tẹ̀blíìgì ẹgbẹ́ wọn sáwọ́dì tẹbádé Nàìjíríà ń bíbà yìí ẹ máa tako àwọn tí wọ́n gbé ẹrù tí ẹ̀yìn bọ́ọ̀lẹ̀ nígbàtẹ́ padà wọ Nàìjíríà ẹ máa tako wọn ẹ̀rẹ̀ tí káwọn èèyàn máa fi ìpẹ́ kí ẹni bí ni wọ́n bí ìkwánu dẹ̀ ṣe rí náà nù ìkwánu kò sí tí ó lè support èyí tó ń dìfẹ́ndì àwọn tẹ̀blígì ń sìn wọ́n bẹ̀rẹ̀ sí ní dìfẹ́ndì àwọn ṣíà ẹ mọ́jọ́ yà ń lẹ́nu o àwọn ìkwánu tí wọ́n jẹ́ ìkwánu àgbáyé yìí àwọn ọmọdé nǹkan tó burú ní ṣíà àwọn eléyìí sì ń ṣe eh, dáwọ́rà lórí ṣíà ní tálàwọn tako ṣíà ní àwọn ìkwánù lágbàáyé ìwọ̀n rí tó burú ní ṣíà lára àwọn ṣíà ní ìgbà tí kò gbọ́ wíṣẹ́ u-turn nípa ọ̀rọ̀ ṣíà kí làwọn ìkwánù máa bí akif tó jẹ́ lórí àwọn ìkwánù lágbàáyé gbà yẹn wọ́n láwọn disagree pẹ̀lú ní tí kò gbọ́ wíṣọ́ àwọn ṣé àṣìbẹ́ mùsùlùmí làwọn náà àwọn náà ẹ̀ǹtáìtù sí pé káwọn gan náà kan ní ìlú tí ó máa bẹ lábẹ́ titi wọn náà yàtọ̀ sí ìránì káwọn náà tún nílùú mi ẹ̀yìn dẹ̀ organize dáwọ́rà lórí àwọn ṣíà àwọn eléyìí dìfẹ́ǹdì ṣíà jọmọ́ ẹjẹ́ ká dúró kí tó jẹ́ òdodo tó bá ń bìlíìfù pé wọ́n takò pé dà ń takò ra wa ṣé wò kí ń takò yẹn ni gbólóhùn kílẹ̀ tà ń takora wa yẹn tí wọn náà sọ jáde atakò lòun náà kílẹ̀ tà ń takora wa òun takò ẹni tó ń takò yẹn ni so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ nìyẹn so ẹni tí ó gbà pé àwọn ìkwánu orí súnmọ́ ẹ̀yìn lọ́kì ìkùtẹ̀mí ni pé a lè ṣí mọ́ àti tàbárí lẹ́ni tó ṣe pé mọ́ ń ṣe then a ní ọ̀rọ̀ pé ó pọ̀ wọn lóní súnmọ́ kò pọ̀ wọn wọ́n á sọ pé alùsùnà lọ́dọ̀ Sheikh albani lápẹjú èyí sí nǹkan tó fẹ́ ni Sheikh albani sọ pé àwọn àṣàyíra mọ̀túríà alùsùnà ni wọ́n ṣùgbọ́n wọn ń gbà pé sẹ́làfì yóò ni wọ́n ìtìlá Sheikh albani nìyẹn lọ́dọ̀ gọ̀rọ̀ àwọn àfáà súnà sálàfàn wa khalafan alùsùnà òun sẹ́làfì yóò ni sọ́ṣà ń ṣe rọ́pù fáwọn ìkùn àárín kó mọ̀ ṣe ń so ṣùgbọ́n wọn wúwa nínú ara wọn náà next question ni ẹni tí ó wá gba àwọn ẹ̀yẹn tí ó rí wọn lára wọn ibẹ̀ àádẹ́ẹ̀yìn pòròpótẹ́lẹ̀ nísìn ààrẹ ẹ̀kẹ́ tó ń dìfẹ́ndì àwọn ìkwọ́n àrí níkiri ara wọn ṣùgbọ́n èèyàn kan òun fáyà ìkwọ́n ó dẹ̀ gbà táwọn ìkwọ́n òní dídí àmì wọn ṣùgbọ́n èèyàn kan ń bẹ tó ń dìfẹ́ndì ìkwọ́n tó ń wò rẹ ní ìyẹn níkiri ní òní dídí à irú yẹn yìí àábẹ̀ fún torí pé iyin tó jẹ́ bẹ́sìsì àìkò ẹnu gangan òun gangan fúnra ẹ̀ kí ni wọ́n kí ìfẹ́ mú náà mú so tó túnbọ̀ sí pé tí nǹkan bá padà clear sí mi ó ṣe é ṣe kó nǹkan náà gba ẹni lóní bídíà ẹlòmíà ní àwọn dàkátìrà ẹ kírẹ́tẹ̀ ń ṣe ìzámù pẹ̀lú mẹ́yàn kẹta ṣe ìzámù wá lọ́rọ̀ àwọn dàkátìrà àmọ́ ẹni tó ṣe pé kò ráwọn dàkátìrà ní ṣe rí ń ṣe pọ̀ àlè ṣùgbọ́n níbẹ̀ tó bá dìfẹ́ǹdì ìkwánù ní àálẹ̀ mọ́ wọn adẹ̀ ní bákìn àwọn tán dìfẹ́ǹdì ìkwánù yìí ni wọ́n bí wọ́n dá kan lọ sọ́n Saudi wọ́n lè dán owó ní wọ́n á lẹ̀ tẹ̀mádé bẹ̀ kí lẹ̀ ń lẹ̀ tó bá ṣe pé nǹkan tẹ́ ẹgbẹ́ dání òdodo ni so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wallahu a'lam Naam, uh, ọjọ́ tí ọjọ́ ti lọ bí aago mẹ́fà náà ni afọ́parí inshallah ta'ala so ó dẹ̀ ti lò so ẹ dákun ẹ jẹ́ kí á di gbogbo àwọn ẹ̀kọ́ tí a ti rí mú mi báyìí ẹ jẹ́ kí á dì í mú so ẹ má jẹ́ kó dàrú máa wá lẹ́mìí ikhwanul muslimun wọn yìí ṣe ahlus sunnah so yìí kò dàrú rárá so in tó kílẹ̀ ní alámàrí ikhwan so tẹ̀blígì yìí ṣe ahlus sunnah kò dàrú ní tó kílẹ̀ ni ṣùgbọ́n àwọn kan bẹ tó já sí lógo wọn mo ti sọ rí pé sàlàfíà fi sọ̀rọ̀díyà ìhùwàníyà fi nàìjíríà ni wọn ṣùgbọ́n màá tún wá fi kan kún pé sàlàfíà tún fi sọ̀rọ̀díyà ìhùwàníyà tún tàbílẹ̀gíyà fi nàìjíríà so báwọn ṣe rí nìyẹn tábàdí sáúdí ẹ wọ́n ní sòfíà níbo mi náà tọ̀ bá ṣe rí nìyẹn sòtá bá dé sọ̀díyà gbogbo tí wọ́n ń sọ yẹn àwọn náà ti sọ ẹnìkan ti sọ nínú wọn láìpẹ́ yìí pé táwọn bá dé sáúdí àwọn náà bá wọn pè wọ́n ní èèyàn abú sẹ́tì máa pé èèyàn ò máa ti ń ṣe alátẹnujẹ gbà nírú wọn. so torí ẹ bí gbogbo wọn ṣe wá rí náà nìyẹn tá bá dé sọ̀díyà wọn à ní sọ ti ń bẹ nínú wọn. sẹ́rí gbogbo èyí tó ti ẹ̀dùnyẹ̀dù ni pé dókítà tó múra kankan bí a bí pàànù kò sí alùsùnà ni wọ́n yìí àbòsí tí wọ́n ń ṣe ni wípé gbogbo àwọn lectures tẹ̀ ń ṣe ọ́díò yóò ti máa di bí yóò ti máa di bí márùn báyìí àbí mẹ́fà ni wọ́n ètò wọn ò ṣe lárúbáwá kan sẹ́ńdì ẹ̀ sí Saudi gbogbo wóróworó tí wọ́n ń sọ yẹn ká wá sọ gbogbo wóróworó tí wọ́n ń sọ yẹn pátá táwọn fi máa di sẹ́ńdì tẹ̀bílẹ́gì ká sẹ́ńdì ẹ̀ sí Saudiya àbí kọ́ńtírà so ẹgbọ́ lárúbáwá náà Ah, kò wọ́ọ̀sì fún ilé ìdíkẹ́ má lè sọ lára ẹgbẹ́ lárúbáwá ìbẹ̀lẹ̀ ti kéwó ní ọdún pẹ̀lú mẹ́ ẹ sọ gbogbo lárúbáwá ní ìkẹ́ rẹ̀ sẹ́ńdẹ̀ sáwọn afọ àyín kẹ lákọ́sọ àwọn so wáyé tẹ́ máa rí àwọn afọ àyín lè yàn rí tẹ́ máa rí àwa tí àwa ń bẹ lórí mánájọ àwọn afọ àyín lè yàn bú so àbòsílẹ̀ ń ṣe fún wa àbòsílẹ̀ dẹ̀ ń ṣe fún Islam so in táwọn afọ àyín ń sọ òun làwa ń sọ àwọn àìsàtò kìbárì ulama gbogbo àwọn alfáà sòdíyà nísìnyí tẹ́yìn bá sọ pé ìjùmọ̀ ń bẹ lórí ọ̀rọ̀ ìhùwánu pé orí bídíà ni wọ́n ní sòdíà nísìnyí ó rí sọ pé torí pé kọ̀ráàrù ti jáde pé tẹ̀blígì o ìkùwánu o orí bídíà ni wọ́n kódà kí kọ̀ráàrù sáúdì dẹ̀ tó jáde òun làwa ti ń sọ pé orí bídíà làwọn pípì yìí ni kí dẹ̀ ṣe ti ẹ́ tí sáúdì ò bá sọ àwọn sọ lọ náà ni torí sáúdì ò tí ọ̀ràn tí ìgbé kọ̀ráàrù jáde táwa ti ń pè wọn ló ń bídíà torí tó kílẹ̀ sí wa nìyẹn so tí wọn bá tún wá sọ ọ máa ìyẹn àfi tán bá mẹ́rin wá tí wọ́n fi jẹ mọ́ tẹ́wọ́n fi gbogbo nǹkan pẹ̀lú ẹ̀rí ni sọ torí ọ̀rọ̀ ìkọ́wánu ò dàrú ọ̀rọ̀ tẹ̀bílígì ò dàrú ó ń dídí àní ìjọ méjèèjì yẹn sọ láì ṣe tẹ̀égbó láì ṣe tìkà bọ́ kò túmọ̀ sí pé sábà ti pìyàn ló ń bíbí à ṣé ó ti di kẹfẹ́ rí ẹni tí ò bá nímọ̀ àbí tí màá bá dàrú má lọ́wọ́ ló máa ń sọrú ọ̀rọ̀ báyẹn sọ torí ẹ̀ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ tiwọn láwọn afáàtì sọ̀kọ̀ ọ̀rọ̀ tí yóò pọ̀ ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí mo fẹ́ sọ náà àwọn àlùfáà wa ti sọ so káàdì imú ìkúránù tabligh òǹbídìí àná wọn kò dàrú rárá but ẹni tí ò bá tó bá ń takò wọn tó wá rẹ nìkan tí òun dìpẹ́ǹdì wọn bákanbákan tí ò wá sí rẹ ni ẹ ló ń bídíà ẹ̀dá kan sáǹdì tiwa ni wípé ènìyàn á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ torí pé ń sè èèyàn kan ń takò ìkúránù ó sì gbà pé ó ń ni wọn bọ̀ tó wá rí i pé bóyá dókítà kan àbí prọ́fù kan kò rí wọn ló ń bí díà kò tí ó wá wò pé ah, eléyìí nìkan ni tẹ́lẹ̀ yìí dé ó kìíní tó lè di bàdá rẹ̀ nípa lọ yín bọ̀ ọ̀rọ̀ yìí ò tí ì kílẹ̀ sí káwá ní kálẹ̀ pọ̀ mọ́ àwọn olóró mánìhàjù báyẹn ti wọ́n so torí ẹ̀ eléyìí ni àlàyé kọ́lọ́ kó dákun kó ṣàánú ọ inṣàlá tààlà máa pàdé àwọn àlùfáà wa ní ọ̀la òde yìí kọ́lọ́ kó sọ wá ju ọ̀la lọ kó sì dá ẹ̀mí wa sí pẹ̀lú àlàáfíà ara so subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم